tí a ṣe ìsọ̀látò fún àmúwa Muhammad sallallahu alaihi wasallam a máa tẹ̀síwájú nípa fẹ́kọ̀ síyá tí a ti ń bá lọ tí ilé ìmọ́mọ̀ jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kẹta ètí a ti ṣàlàyé pa ọlá tí ń bẹ fún nínú oṣù Ramadan àti ìjìyà tí ń bẹ fún ìgbéyàwó ìjọsílẹ̀ nínú oṣù Ramadan ní tàwà fẹ́ ṣàlàyé sí náà ni pé àwẹ̀ta mọ́ǹgà gan ìpín mélòó ni wọ́n ibẹ̀ àfáyà sí fún wa ní tíra tamamul minna في فقه الكتاب وصحيح السنة ìpín tí àwẹ̀ pín sí afáàní gbogbo ran àwẹ̀ tá mú kánú islam asọ́mù yanqasim ila sọ́mù wájib wa sọ́mù tatawwa pé àwẹ̀ yóò ma pín sí ìran méjì asọ́mù wájib àwẹ̀ tó ṣe pé ṣẹ̀rí àṣẹ lọ́rọ̀ yàn lé wa lórí ó làábọ̀ wá lọ́rùn èyí ò láńké ní sọ́wọ́n wáàjẹ́ tó ṣe pé àìmọ́gbà wa ìjìyàlẹ̀ yóò bábọ̀ mẹ́ gbéyàn bá sì gbà ẹ̀san ńláńlá ọlẹ̀ yóò irú àwọn àwẹ̀ tó bá rí báyìí òun la mọ́ pè ní sọmọ́n wáàjì tó jọra rẹ̀ ìrìn ẹlẹ́kejì oníṣòwò tọ́tọ̀ wọ̀ àwẹ̀ tó ṣe pé àwọn bàbá wa ń lẹ Yorùbá tí wọ́n bá fẹ́ fi Yorùbá pé wọ́n ní àwẹ̀ tàtàwà kò sí tán pè ní tàtàwà tàtọ̀ wọ̀ oná sọ di tàtàwà kí ni ìtumọ̀ àwẹ̀ tàtọ́wọ̀ táwọn bàbá wa máa pè láwẹ̀ tàtàwà ìyẹn ò ní àwẹ̀ tó ṣe pé kì í ṣe ọ̀ranyàn lọ́mọnìyàn lórí amẹ́ni bá gbanú wọn olórí ire tí ó ṣe ó ní ẹ̀san tí ó gbà ẹni tí ó bá gbanú wọn táwọn tó gbà bá ṣe ohun ọ̀kan ní bá wọn ṣe ẹ̀san táwọn tó gbà bá gbà wọ́n bá gbà òun ò ní bá wọn gbà nú ẹ̀ àpòjúwe eléyìí torú nǹkan kan kọ́ ní tọ́pìkì ọ̀rọ̀ wa lé ní àní láǹfààní àti ìfẹ́ lójú kákọ̀ fún wa láwọn àpòjúwe rẹ̀ ó ní ká gbàwẹ̀ níjọ́ monday ká gbàwẹ̀ níjọ́ thursday ká gbàwẹ̀ ní àwọn ọjọ́ tá ń pè ní ọjọ́ funfun islam àwọn ọjọ́ funfun yìí kìí sáwẹ̀ funfun láwí torí àwẹ̀ funfun àdádálẹ̀ ní ọlọ́mọjà sórí ikú àgbọ̀dọ̀mọ́ bá wọn gbà á àmọ́jọ́ funfun kìí ṣe láti pé lọ́jọ́ funfun ó ní nítorí pé ọjọ́ náà ó ní òṣùpá mọ́ mọ́lẹ̀ sínú ayé tí òkùnkùn ó mọ́ wá dàbí ìgbà tí ń funfun ó nígbà tá a bá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀dógún 13th 14th 15th nínú oṣù ojú ọ̀run àwọn àkókò yìí wọ́n fẹ́ ká fi gbà àti àwọn àwẹ̀ tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú Islam bí ká gbàwẹ̀ àràfá ni bí ká gbàwẹ̀ aṣúra ni bí ká gbà tásọ áká tó gba aṣúra gbogbo ilé ìlànà ní sọ́ọ̀mù tàtọ̀ wọ àwọn àwẹ̀ tàtàwà ni sọ́ọ̀mù lọ́wọ́dé àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn àwẹ̀ tó jẹ́ túláàsì àwẹ̀ tó ṣe pé tàbá àwẹ̀ tó yẹ pé ń gbàta bá gbà látò mọ jẹ́ àìníire ní iwájú ọlọ́run ìran mẹ́ta láwà pèsè ìran mélòó ìran mẹ́ta àwẹ̀ tó jẹ́ ọ̀ràn àyàn àwẹ̀ oríṣi mẹ́ta oríṣi mẹ́ta lápé jọmọ́ ní àwẹ̀ tó jẹ́ ọ̀ràn lórí gbogbo wa alákọ̀ọ́kọ́ wajibun lizaman àwọn tó gbó jẹ́ ọ̀ràn èèyàn látàrí pé a ti lò gbàdébì kan látàrí pé a ti lò ọjọ́ ayé débì kan ìjẹ́rú àwẹ̀ wónú o náà ni àwẹ̀ ṣáàrù Ramadan gbogbo ọjọ́ ta bá ti ń lo ayé lo ayé ta bá ti ń lo ayé kan pé oṣù Ramadan lókù táà retí àkókò yìí àkókò àwẹ̀ ni a máa wẹnú àkókò náà kí ni ìdájọ́ rẹ̀ jama wájib dandan ni ká gbà á pé yóò bá gbà á yóò gbẹ́sẹ̀ ó sì lẹ́tọ̀ọ́ sí kó jí àníwájú ọlọ́run sí ni àti ilẹ̀ Ramadan kí àwẹ̀ ti ọlọ́run ló kanlẹ̀ kanlẹ̀ sọ́dọ̀ ọ̀ràn àyàn lé wa ọlọ́run ló fúnra ara rẹ̀ ṣe àwẹ̀ náà ní ọ̀ràn àyàn lé wa kejì inú àwẹ̀ tó jọ́ràn àyàn òun náà ni bó jẹ́ ṣe pọ́lọ̀ ti gbé e kalẹ̀ pé ẹni bá ṣe wá ṣe mọ́ ṣe báyìí o ààwẹ̀ láàfífẹ́ kó san ìtanràn lábúrú tó bá ṣe àgbékalẹ̀ ní ti bẹ̀lẹ̀ ṣùgbọ́n mọ́ nìyàn ní ó fọwọ́ ara rẹ̀ fà á tí ààwẹ̀ tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ yóò fi gbọ̀nà yàn lórí tó túmọ̀ sí pé èèyàn lè lo gbogbo ìgbésí ayé tí ó sì ní dáràn gbogbo àwẹ̀ yìí ṣẹ́rí ìsìnú kò ní jọ́nà yàn lóòrùn lórí nígbà tí ó bá ti lọ rí sàṣímọ́sí tán ní àmọ́sí irú àwọn àwẹ̀ báyìí la ń pè ní sọ́wọ́mùl kafarat bí àwọn àwẹ̀ ìtanràn àwẹ̀ ìtanràn ó jọ́nà yàn torí ìdí pàtàkì tọmọnìyàn bá fọwọ́ ara rẹ̀ fani bóyá lápèjúwe lásìkò tọ́lọ́wọ́n bá ṣe ọ̀ràn àwẹ̀ lọ́ranyàn lé wa lórí nínú oṣù rọ̀mọ́dọ́rùn eléyà ní ọ̀rọ̀ kọ́mi nìyàn fọwọ́ ara rẹ̀ fákọ́ ọ̀n gbọ́dọ̀ lólé ayé kan oṣù rọmọdọ́nù tó ti ti bàlágà àfi kó gba àwẹ̀ náà èyí ò wájibù ní ọlọ́run bá ló làbọ̀ wá lọ́rùn ìtọ́lọ́mọ́ làbọ̀ wá lọ́rùn yìí dákẹ́ ní àwẹ̀ oṣù rọmọdọ́nù kẹ́nìkan wá kanlẹ̀kanlẹ̀ lọ́sàn-án rẹ̀ lákòókò táwẹ̀ ti ń bẹ kódà kó yẹ pé láàárọ̀ rẹ̀ náà ni táwẹ̀ ti bẹ̀rẹ̀ kò bá jẹ́ bí aago méjì àárọ̀ tí ó bí aago tó jẹ jàrí ó wá lọ rí báyàwó rẹ̀ ní nǹkan pọ̀ ó ti dáràn tó dá yìí ẹ̀ṣẹ̀ ńlá ni ó máa di àgbákò ńlá fún jọ alkiyama òfin tí ń bẹ lórí rẹ̀ náà ni pé ó gbọ́dọ̀ san ìtanràn ó gbọ́dọ̀ san ìtanràn kí ni yóò bí san ìtanràn àwẹ̀ náà bóyá kó kọ́kọ́ túkù lọ́rùn ẹ̀yọ́ kò lágbára rẹ̀ kó bọ́ aláìní ọgọ́ta kò lágbára rẹ̀ tọ̀tọ̀ ọba ti wá lágbára méjèèjì yóò wá fi odidi oṣù méjì ní oṣù ojú ọ̀run yóò fi gbà rẹ̀ àwẹ̀ ìtànà àpèjúwe rẹ̀ bákan náà ó níbi ká búra bí áì ní ṣe nǹkan báyìí oṣù kan ló bá jẹ́ tí bá tó pé wà láìpọ̀ nílẹ̀ rẹ̀ sí mọ́ láyé rẹ̀ ẹ̀hìn ah, mọ̀ pé bí ó ti rí ní à sọ mẹ́ ma jẹ́rẹ́ sí padà bẹ́ẹ̀ ni ọ́sọ̀ ìtànà ni ìtànà náà ìlànà mẹ́ta níbi ní ìtànà náà ló bá dé nínú àwọn ìlànà mẹ́tẹ̀ẹ̀ta ni pé kó gbàwẹ̀ àwẹ̀ odidi ọjọ́ mẹ́ta kó fi san ìtànà kó ń búra òun ọ̀dẹ̀ padà mú ìbúra náà ṣẹ ṣọ àwọn àwẹ̀ ìtànà báyìí wá pọ̀ ní àbá mi ṣe mistake ìpààyàn náà nínú àwọn ọ̀nà tí ibi n ń ran rẹ̀ ọ̀kan náà tó ní ká gbààwẹ̀ àwọn odidi oṣù méjì tí ó gbọdọ̀ já tó gbọdọ̀ eléyìí nísìn àwẹ̀ tó ni ẹni bá ṣe mistake bọ́ lọ́wọ́ nínú tó lè fi tán ọ̀ràn tó dá ìwájú ọlọ́run nínú ìlànà tí ó fi tán ràn ó ní kó gbá òdìdí oṣù méjì gbáko tí ó gbọdọ̀ já mo jẹ́ kí ó gba àwọn táwọn sọ ìlú ní àwọn fíkìw tí wọ́n lọ́tọ̀ àmọ́ àbẹ́kọ́rọ̀ ìyá àbẹ́kọ́ pín mọ́ wa lọ́wọ́ nàábùnà níbi láti mọ̀ yí pé ọ̀ràn yà ní gbogbo àwọn eléyìí náà ṣùgbọ́n wájibó lẹ́ẹ̀lá ó jọ́ràn yà ń torí ìdí kan ni torí a ṣe mọ́ ṣetọ́ mi ènìyàn fọwọ́ ara rẹ̀ sí i ó sọ sí tọ́tọ́ mi ni ò bá ti sàwọn aṣemọ́ṣe yìí tí ó fi kúrò láyé ó lè mọ́ gbarú àwọn àwẹ̀ báyìí a sì lọ́rọ̀ èèyàn ló ń náà àmọ́ èèyàn pé bọ́ ọba ti dá ọ̀nà báyìí lọ sí bí èèyàn ò bá ti báyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn-án àwẹ̀ lọ́rọ̀ lọ́dọ̀ kò dáná kó lóun mọ tánà pẹ̀lú àwẹ̀ ọgọ́ta àbí àwẹ̀ bí èèyàn bá ti ṣe bí ṣe bí sẹ́kì

tí rọmọdọ́nù bá lọ tán a san àwọn àwẹ̀ yìí náà padà ọ̀nà ìyànlá àwọn yóò náà amọ́lẹ̀ ìlà torí ìdí pé a gba àwẹ̀ nínú rọmọdọ́nù láti jẹ́ tó bá ẹkùn bá ti wá àfọwọ́fà ilé ìtakà tó ń sọ mi nìyàn ṣe aṣemọ́ṣe náà fi ní kó fi sọ̀tàn àmọ́ ìran ẹlẹ́kẹta náà rẹ̀ tó jẹ́ wájib ma yujibuhu al-insanu ala nafsihi ó ní àwẹ̀ tó ṣe wípé ọlọ́run ọba ò gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà yẹn kódà ọlọ́run ọba ò ní ta bá dára kẹta bí tán náà àmọ́ mi ènìyàn ló mọ̀ọ́mọ̀ láàwẹ̀ ìbọ̀ rẹ̀ kí ni jọmọ́ kí yóò dẹ́jẹ́ bẹ́yà kí yóò dẹ́jẹ́ pé ààrẹ ọlọ́ ìyàwó mi lóyún sínú yìí bó bá ilé bí ọmọ ọkùnrin à ń gbáre orí ọjọ́ méje fún rẹ ọlọ́run ó ti dọ̀ra yẹn ìjọ tí àwò rẹ̀ bá ilé ti bímọ tó wíhun ó gbọdọ̀ gba àwọn tó láti ní sọ́ọ̀mù

ó ní ẹ ṣọ́ra fún ìdẹ́jẹ́ ó ní ẹ̀rí ìdẹ́jẹ́ a máa ń fi ń gba nǹkan lọ́wọ́ ahun ni lọ́wọ́ tàbí jọmọ́ lọ́wọ́ ahun ó ní ọlọ́run ọba yìí sí rèé kì í ṣahun ìdí nínú bí ẹ́ sí pé ìsìláàmù ò fi bẹ́ẹ̀ fẹ́ tó kò kún tó nínú ìsìláàmù ká fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run káwá ní ìrìn ọlọ́run tó bá sì lè ṣe báyìí bí ló sì ṣe báyìí wọ́n ẹ̀mọ̀ pé yóò bá náà mọ́ sọ gíní gan wọ́n ní àìtọ́ mọ́ ránṣẹ́ ó ní sáré lọ́tọ́ bá dé káyọ́ sí gíní kàjọ jẹ́ torí a ti rò pé ẹ̀já sọ fún bájọ jẹ́ kó bà lè wa lọ so nígbà tá fẹ́ mọ́ gbé ló bí jásí pé ojú lè pààyàn kó ṣe bẹ́ẹ̀ lóòtọ́ tójú bá pààyàn èyàn lè ṣe bẹ́ẹ̀ àmọ́ tí mùsùlùmí bá ti bẹ lọ́n fún nǹkan kò dìgbà tó bá tó dẹ̀jẹ́ kí ọlọ́run ọba tó ṣe nǹkan náà àmọ́ tí lakàn fẹ́ múyà yìí ló ṣe lọ́nà èèyàn fúnra rẹ̀ ọmọ ènìyàn ló ṣe lọ ọlọ́nkọ́ ló ṣe lọ́nà yẹn fún ìwọlọ́lọ́dé sàdíhùn fọ́lọ̀ ó sì ti di ọ̀nà yẹn kí a mú ṣẹ ẹwà nínú gbogbo àwọn mẹ́jẹ̀dá ta kálẹ̀ èyí tó jẹ́ ọ̀nà yẹn torí pa ìgbésáyé débì kan ni àbí tó jẹ́ ọ̀nà yẹn torí pa dáná tàbí san ìtànà àbí tó jẹ́ ọ̀nà yẹn pọ́mí ènìyàn ló lábọ̀ rẹ̀ lọ́rùn nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan náà ni a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí láwọn àkókò yìí ó náà ni wájibun lizama onu ní tó jẹ́ ọ̀ràn àyàn nítorí ipa gbogbo sí ayé wa kan ni àwẹ̀ sọ́wọ́bù sáhárí Ramadan ìgbà àwẹ̀ nínú oṣù Ramadan ìgbàwẹ̀ nínú oṣù báwo ló ti jẹ́ àkọ́kọ́ sọ̀dájọ́ rẹ̀ a tún wá sọ̀tàn bó ṣe bẹ̀rẹ̀ torí gbogbo nǹkan náà ló ní bó ti bẹ̀rẹ̀ ní Islam yìí ṣe pẹ́ kan náà ní Islam wa kò gbogbo ẹlẹ́ ẹ máa kírun ẹ máa gbààwẹ̀ ẹ máa yẹ zaka ẹ máa lọ hajj àà ah, kò bẹ̀rẹ̀ báwọn gbogbo ẹ̀ ló ní bó ti ń lọ ìpele ìpele ìpele ní gbogbo ẹ̀ sọ́wọ́n mú ṣáàdì Ramadan Ramadan a ti sọ fún wa pé kan nínú ààwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn àmọ́ kí ló sọ́dọ̀ ọ̀ràn yẹn ó yẹ ká máa ẹ̀rí mẹ́ta ní ní ọ̀nà mẹ́ta láti mú ẹ̀rí rẹ̀ wá ọ̀nà àkọ́kọ́ a mú ẹ̀rí rẹ̀ wá fún wa láti láti bujama láti pé ọ̀ràn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì a tó fún wa ní ẹ̀rí láti inú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta a tó fún wa ní ẹ̀rí bil ijma pẹ̀lú ìpanupọ̀ àwọn onímọ̀ ẹ̀rí rẹ̀ náà wá dánú al-Qur'an tàbá padà sínú Suratul Baqarah Quran chapter 2 aya 183 aya 183 àmà bá ti pè yóò ní Yorùbá láti pè náà lọ nínú aya yìí Olúwa wa subhanahu wa ta'ala ó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum ọlọ́wọ́ bá nítọ́ ya ayyuhal na amanu a pè ẹ̀yin tó ṣe pé ẹni gbàgbọ́ lódodo ẹ̀rì kọ́lọ́wọ́ bá yẹn rí àwọn tó pè àwọn olóòpé na amanu ẹ̀yin tẹ́ nígbàgbọ́ sí mi ọlọ́run tẹ́ sì gba Muhammadu ọmọ Abdullah gẹ́gẹ́ bí òjíṣẹ́ yìí tẹ́ẹ̀gbà àwọn tíra ta sọ̀kalẹ̀ gbọ́ tẹ́ẹ̀gbà lùkùránì wa gbọ́ tẹ́ẹ̀gbà ọjọ́ gbéǹdẹ̀ alìkìyàmọ̀ gbọ́ tẹ́ẹ̀gbà àwọn màláíkà gbọ́ tẹ́ẹ̀sì gbà kádàrá náà ọlọ́wà pé àwọn ta'ala siyam kutiba. aléìkòmú àṣíyà tí lárúbá bá ní kútìbà kútìbà èyí ò ní pé a ṣe lọ́rọ̀ àyàn lè yí lórí àìgbọ́ lárúbá tó lè yíò ma ní wọ́n kọ́ lè yí lórí kútìbà aléìkòmú lọ́kẹ̀dáàl kútìbà aléìkòmú lọ́kẹ̀dáàl wàhúwá

gẹ́gẹ́ bá a ṣe ṣe lọ́ranyàn lórí àwọn tí wọ́n ti ṣíwájú yín náà ni ó túbọ̀ sí pé pẹ̀lú àyà yìí àwọn tí wọ́n ṣíwájú wa yẹn ó túmọ̀ sí pé àṣà àwọn náà àwọn náà gba ààwẹ̀ ṣùgbọ́n sí ààwẹ̀ táwọn gbà sí ààwẹ̀ rọmọgọ́nù ni àlìjàwà là èsì táfọ̀ sí yìí ní pé rárá o kìí ṣe àwẹ̀ Ramadan ṣùgbọ́n ọlọ́run ọba ṣe àwẹ̀ lọ́rọ̀ yàn lé àwọn náà lórí ọlọ́run wa lẹ́yìn náà a ṣe lọ́rọ̀ yàn lé lórí ayà ilé ìkàkẹ́ yìí njó ti sọ̀gbà táwẹ̀ náà jọ́rọ̀ yàn fún wa kò tí àdírẹ́sì ẹ̀ ayà yìí kàn já mọ̀ pé tọ̀ láti nínà o nínú nǹkan tẹ́ máa ṣe fẹ́mi ọlọ́run tó jọ́rọ̀ yàn lé yín lórí àwẹ̀ náà ṣe kíní àwẹ̀ náà ti wọ́n náà tàbá wo àyà tó wá tẹ̀ láwọn àyà yìí àyà bí àyà 186 ọlọ́run wa subhanahu wa ta'ala ọlọ́run ní àbí àyà 185 olúwa ní shahru ramadan alladhi unzila fihi alquran hudan linnas wa bayyinatin min alhuda wal furqan olúwa ní shahru ramadan ó ní oṣù ramadan náà alladhi unzila fihi alquran ó náà lóṣù tá a sọ Al-Qur'an kalẹ̀ nù ẹ̀ hudan linnas a sọ kalẹ̀ kó máa jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn ni wa bayyinatin minal huda wal furqan kó sì máa jẹ́ àlàyé wa bayyinatin a sọ Al-Qur'an kalẹ̀ kó tún lè máa jẹ́ àlàyé látinú ìmọ̀nà náà tún ni wal-furqan kódà tó máa jẹ́ àlàyé tí ó máa ṣe òpẹ́yà láàrin òdodo àti irọ́ títàbí kùránì wá sọ ọlọ́wà ní oṣù rọmọdọ́nù tá a láàṣọ alùkùránì kalẹ̀ yìí faman shahida minkum ash-shahra falyasum olúwa man tó yá ṣe kíni kò gbàwẹ̀ eléyìí ló wà jẹ́ kọ́ ayà alákọ̀ọ́kọ́ yé wa pé kútìbà alaykumus siyam aṣàwẹ̀ lọ́ranyàn lé yín lórí nígbàwó láàmà gbà á faman shahida minkumus shahra falyasumhu gbàtàmà gbàrù ẹnikẹ́ni tí rọmọdọ́ọ̀nù bá ti wá bá láyé àwẹ̀ tá a láṣẹ lọ́ranyàn gbàdá láti mú al-Qur'an láti mẹ́rin yóò wá ó tọ́ka pé àwẹ̀ Ramadan kìí ṣe tọ́lọ́wọ́ bá mú sí ọ̀rọ̀ àyàn wa amma súnnà tàbátọ́ padà sínú ọ̀rọ̀ tànàbí sallallahu alaihi wasallam fa qawluhu sallallahu alaihi wasallam ẹni ọ̀rọ̀ tó díṣẹ́ ọlọ́run sallallahu alaihi orí nǹkan márùn-ún ní islam dúró lé lórí orí nǹkan mélòó jama nǹkan márùn-ún kí a tó lè pé islam mọ̀ ń lára lágbájá orí òpó mara àwọn ìlú lórí lórí nígbàtá nẹ́bí ó mọ̀ òpó mara ọ̀rọ̀ kó dájọ́ kan ọkùnrin kan ti wá bá nábì rí ó ní ìrànnábì sallallahu alaihi wasallam ó ní dákùn sọ fún mi abájúlù sọ́yí muslim àbájí fìdáwí ibẹ̀ ó ní dákùn sọ fún mi kí ni tó jọ́ràn èèyàn lé mi lórí tí ìgbọ́dọ̀ mọ́ ṣe nígbàtà nábì ó mọ kàńjọ náà nínú tá nábì kà pé tó gbọ́dọ̀ mọ́ ṣe àbí oníbẹ̀ ni à ìwọ̀n gbà wẹ́nu oṣù Ramadan ọkùnrin wọn tó bá nábì kéde ànábì àwọn tó kà mi yìí ń àmọ́ bí n ṣe ní ṣe ní ìmọ́ náà ní ìdí kankan fún ní lọ́kà yìí bọ́kùnrin náà ti lọ àlẹ́bí wọn sọ fáwọn èèyàn pé afláhàwà àbí láùsọ́dá ọkùnrin à ló bá ilé jẹ́ pé bó ti sọ náà ní kó mójútó àwọn tó jọ́ràn yẹ̀ yìí à ó ti ṣe Ramadan àwọn ará èèyàn láwùsọ̀dà fún ànábì tó náà sí kálọ́kùnrin ni ò bá ṣe máa àfìlà òṣòrí rẹ̀ ní òjèrè ní tó ló Ramadan eh ó kú bí wa ti o Ramadan bá ọ láyé ọ̀wá gbà á Ramadan oṣù yìí bá ọ láyé ọlá láàáfíà ọlápá ọnítan gbogbo nǹkan lọ lè ṣe oṣù náà wá bẹ́ ó wá gbà á eh, ó kú bí ó okùrú ẹjọ́ tó fẹ́ rò tó ní gbogbo àwígàrí tó lè mú wá gbogbo ẹ̀ lólúwa wá ti fèsì fún ẹni tó bá rẹ̀ bóò ni ó ti ṣe ẹni tí ó rẹ̀ bóò ni ó ti ṣe arìnrìn àjò bóò ni ó ti ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá ti yanjú gbogbo ẹ̀ excuse tó tún wá fẹ́ mú wá tí excuse ni ò bá ti jọmọ́ gbogbo ìtọ́lọ́wọ́n bá ti là kalẹ̀ okùnbọ̀ ti fẹ́ kó láà àtẹ̀mí àti ẹ̀yìn rọmọdọ́nù bákan náà fa'amal ijma ẹ̀rí ìpanupọ̀ àwọn onímọ̀ tá kan wí ajima ati nkuma al-umma ala sọmi ramadan ó kúrò nípa àwọn onímọ̀ nìkan náà rí gbogbo àlúmọ̀ mùsùlùmí ló panupọ̀ pé àwẹ̀ ramadan ọ̀ràn yẹn kódà ẹni tí òun ṣe mùsùlùmí gan mọ̀ pé tóṣù bá ti dé àwa mùsùlùmí ní àwẹ̀ kan tá a ni wọ́n wá tó fi wá sọ pé ò gba àwẹ̀ yìí kọ́lọ̀mọ́sá àtọ́ṣẹ́ lọ́rùn fún wa nínú táàtù wá gbé ẹ̀wù nísì nígbàtà ti mọ̀ pọ́ àwẹ̀ ìjọ rẹ̀ pẹ̀lú ìtọ́ka láti lọ́ Al-Qur'an àti pẹ̀lú ìtọ́ka láti lọ́ àdábùwà Muhammad bóò ló ṣe di pé rọmọdọ́ọ̀nù àwẹ̀ yìí bóò ló ti bẹ̀rẹ̀ bóò ló ṣe di pé rọmọdọ́ọ̀nù láwá ń gbà ah, àwọn onímọ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ ìmọ̀ àwọn olùpìtẹ́ kọ́kọ́ pàtọ̀ fún wa náà wọ́n ní fún ìtọ́sọ́mù rọmọdọ́ọ̀nù fi ṣàbán mìnà sánàtì thaniya mìnà lìhìjìrá qabla bọ́ọ̀zù wa ti bàdẹ̀ igbá àwẹ̀ rọmọdọ́ọ̀nù ọlọ́run wọ́n bá ṣe lọ́rọ̀ lẹ́yìn ìgbà tí annabi dèlù madina ẹnìkan amàfẹ́ islamu ti bẹ̀rẹ̀ láti mẹ́kà lànàbí ti ń pèpè wọ̀ annabi ti pèpè sí islamu nílùú mẹ́kà in fact for good 13 years ìkọwà tá annabi lò tó ṣe ké gbogbo tí ń pèpè sí kò jú pé táwọn yẹn gba tawhid lọ tawhid tawhid tawhid ọmọlọ́lọ́kọ̀ ọmọlọ́lọ́kọ̀ kọjìnà síbọ̀ ìgbà tá annabi wá ló dèlù ó lu ọdún kìíní kolẹ̀ nígbà tí ó di ọdún kejì náà ló dórí ṣàbáàn láyà wá sọ̀kalẹ̀ wá tọ́lọ́run ọba wá pa àṣẹ ìmọ̀gbà wẹ́nu oṣù Ramadan ogun bájìlì ò sì tí ìwáyé jọ náà ogun bájìlì kò tí ṣe kí ni jọmọ́ èyí wáyé pé jẹ́ kí ló jẹ́ sí ogun bájìlì dáwọn sọ̀hábí já Allahu Akbar ni ọlọ́run ọba náà ṣe ṣe oore ńlá fáwọn tó jà á torí wọ́n ja ogun Bádìrì tàwẹ̀tàwẹ̀ ni o nínú oṣù Ramadan ni wọ́n jà ńjọ náà lọ́lọ́wọ́ ọba náà ṣe ní àà ah, sẹ́yìn tẹ́ta gbádàrí àti foríjì iná àti ah, foríjì wọ́n lọ́lọ́wọ́ aláàdọ́gbà ah, Muhammad sallallahu alaihi wasallam àti mọ́sọ́lọ́pọ̀lọpọ̀ àbẹ́ àwọn tẹ́ta gbádìrí àwọn yíò ti rá foríjì wọ́n ti rí kí ọlọ́run àmọ́ ká mọ́ yà ẹ̀nígbà tí wọ́n ṣe àwẹ̀ yìí ní ọ̀nà ẹ̀yàn nìyẹn ṣùgbọ́n kó tó di pé àkókò yìí náà ṣe lọ́nà ẹ̀yàn àwẹ̀ gbígbà ó kọjá nípele bíi mẹ́ta ìpele mélòó ìpele mẹ́ta ìpele àkọ́kọ́ ìjáàbùhù bí wá sí tẹ̀kìyè ìjáàbùhù bí wá sí àtẹ̀kìyè nígbà tí àwẹ̀ rọ̀mọ̀dọ́nù ó kọ́kọ́ jọ́ràn ẹ̀yàn ọlọ́run ṣe lọ́rọ̀ èèyàn ní ṣe lọ́rọ̀ èèyàn pé tọ̀ ó optional ó wà kí optional ìtumọ̀ optional ni pé èèyàn láǹfààní kó ṣẹ̀ṣànú ẹ̀ nínú ta fẹ́ lálẹ̀ yìí kí láwọn options náà Allah subhanahu wa ta'ala ó gbé àwẹ̀ kalẹ̀ pé ká máa gbà á ó wá tún gbé fídíà tó ń tọ̀ ámú miskin olúwa wa ni ẹni bá fẹ́ kó gbàwẹ̀ mọ̀ṣá àyẹ̀súmọ̀ wú sọ́ọ̀mà níjọ́ náà bá fẹ́ gbàwẹ̀ àwẹ̀ ni ó gbà wà mọ̀ṣá àftọ̀rọ̀ wà átọ̀ àmà àǹkúlé omi mísìkìnà ẹgbà sì fẹ́nu kò ní gbàwẹ̀ àmọ́ yóò mọ̀ bú àwọn aláìlú lójoojúmọ́ tó bá ti gbàwẹ̀ hátà àlọ́ká àlọ́ mùtí kọ́ ní àkọ́kọ́ nù ọlọ́run tú àwẹ̀ ẹlẹ́ ní túlẹ̀ pé tọ́ ẹni bá lè gbà á ní kó gbà á ẹni tí ó bá sì lè gbà á kó mọ́ bọ́ àwọn aláyè àmọ́ gbọ́dọ̀ sí kánú méjèèjì ní oṣù rọ̀mọ̀bọ́n ìyẹn láṣẹ mọ́ rí níbi ọ̀rọ̀ afọ́wà sálámọ́tò ibi nílẹ̀ àkùwà òun sọ mú wáyé pé lámà onígbàtí oníkàánà man àrọ́ọ̀dà ayyuftir aftar aftar waftada olíjọ́ náà ẹni tó bá fẹ́ kó wù jọ̀sán yóò jọ̀sán yóò sì ṣe fìlíà bọ́n ti mọ́ ń ṣe nù kó tó wá di pé áyà ṣẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ tọ́nà tó ṣe aṣọ ìpéṣàrù Ramadan alladhi unzila fihi al ṣùgbọ́n àyàkà kọ́kọ́ ó gbélẹ̀ ní gbélẹ̀ pé àwẹ̀ ló dájú ní olóògbé tàbá wọnú al nínú Suratul Baqara àyà 184 ọlọ́run bá ní faman kana minkum maridan afan ọlọ́run ni wa ala alladhina yutiqunahu fidyatun ta'amu miskin ó láwọn ẹni tán bá fẹ́ gbáwẹ̀ ó lè máa ṣe fídíà faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹni tó bá sì bẹ́ẹ̀ wo pé kóhun ó ogun táwọn sọ fún pé wà á ń tẹ̀sú mú khayrun lakum àmọ́ kẹ́ ẹ gba àwẹ̀ ló dá o so ó wà optional njọ́ náà nínú kéèyàn ó gbàwẹ̀ tàbí kó bọ́ aláwẹ̀ ṣùgbọ́n kéèyàn ó kàn gbàwẹ̀ ní ó dáa ìbẹ̀rẹ̀ pẹpẹ nìyẹn àmọ́ ńgbà tó ní báyà ìkọ́kọ́ wá wà nílẹ̀ bẹ́ẹ̀ áyà kejì ẹ̀ṣẹ̀ wá sọ̀kalẹ̀ pé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan linnas وبينات من الهدى والفرقان فمن كافر شهد منكم الشهر فليصمه láyà yóò fi wá òfin wá sọ̀kalẹ̀ pẹ́tọ́ ẹni tó sùn náà bá ti bá láyé ó gbọ́dọ̀ bá ní ṣáyà tó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kejì yìí ló wá pàyò rẹ̀ ìpínlẹ̀ lẹ́ẹ̀kejì tí àwẹ̀ yìí gbà tọ́lọ́nkà padà bí wá sàánú wa lẹ́nu oníkẹta hàtúbù sọ́ọ̀ àwẹ́dọ̀rọ̀ yẹ̀dán àmọ́gbàdáwẹ̀ náà dọ́ran ẹ̀yàn àdánwò tí wọ́n ń bẹ̀m̀bẹ̀ ni pé básìkò sínú bá ti tó máa jẹ máa mu máa jẹ máa mu ṣọ́ọ̀sá ti sùn ẹ̀dún kí ìṣáì tán lẹ́yìn ìṣáì máa jẹ máa mu máa jẹ máa mu tí ó tùbí dàṣùn láyé bẹ̀rẹ̀ lọ́gbẹ̀ẹ́ yìí ó ní pé ẹni bá gbààwẹ̀ tásìkò sínú bá tó tí ò bá ti sùn ó lè máa jẹ ó lè máa mu lọ àmẹ́ni bá gbààwẹ̀ àsìkò sínú wá ń túbọ̀ ó wá ti kán kí ìṣá ìtàn àbákí mẹ́gírìbì tán wá lọ sùn lọ tó o bá ilé ti sùn lọ àbígbàtà kí ìṣá lọ sùn lọ bọ́ ọ bá jí lóòrù ọ̀gbọ̀dọ̀ jẹ kankan mọ́ àwẹ̀ ti bẹ̀rẹ̀ bára náà nù ilé ti mú ọ sùn tó o bá ti jí àwẹ̀ ti kínú jọmọ́ ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn kò bá jẹ́ pé aago mẹ́jọ náà mo ṣẹ̀ṣẹ̀ sun ọwá jílágo mọ́kànlá alẹ́ ọ̀tún sùn padà ní o ó ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà nù ìpele lẹ́kẹ̀jì rí ẹ̀rí pọ́lọ̀ ń kí ni àyà náà àyà tọ́nà ṣẹ̀ wá sọ pé tọ̀ nísìn abẹ́ṣàánú yìí olúwa ní wàkúlù wàṣírọ́bù hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr thumma atimmu siyam ilal layl olúwa ní tọ́ àmọ̀ páwẹ̀ ni àmọ̀ pé ìdààmú ló fẹ́ kó bá yín ká padà sọ̀dí rẹ̀ nísìnyí insha Allah ọlọ́ni ṣùgbọ́n nísìnyí àti wá gbà ìráyè ẹ máa mú látàlẹ́ ọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀sùn wò sí mẹ̀ mọ́ àmọ́ ogun tẹ́ bá jẹ tó wu dúdú àtòwú funfun bá ti hàn sí yín ìyóò ní àlùbájàrí tálùbájàrí bá ti yọ ẹ̀dá oúnjẹ bí o ẹ wá parí àwẹ̀ yín sí ọwọ́ ọ̀rọ̀lẹ́ tó ń fi wọ̀ so ìpele táwẹ̀ kọ́kọ́ wà ní kọ́kọ́ wá gbà ní ìdí kí wá nípele ẹlẹ́ẹ̀kẹta وهي المرحلة التي استقر عليها الشرع إلى يوم القيامة ìpínlẹ̀ lẹ́kẹ̀ẹ́ta ìwà aláwẹ̀ ti wá padà dúó lé lórí látòjú ayé ànábì ló fi ń dásì tó ti wà yìí náà tí ó sì ní yí padà mọ́ o náà ní pé kákóra ró láti gbàgbá lùfájà ní òdodo bá ti yọ bá ti lára yìí lánàá níjẹ̀ ẹ̀ta sí ní títí dìgbà tí òun fi wọ̀ kí ló fi bẹ́ẹ̀ anil bara ibn azib radiyallahu anhu bàrọ́wọ̀ ọmọ azir gọ́lọ̀mọ́sí àbáwáyọ́ mú sínú àwọn sàábí ànẹ́bì ni olóní káàdà ashabu muhammadin sallallahu alaihi wasallam ó bẹ́ sàlàyé ìpínlẹ̀ lẹ́ni ìta sàlàyé náà kúlẹ̀ àwọn ọmọ lẹ́yìn ànẹ́bì ìdàkáàdà lọ́dún sọ ìmà ó ní ní ìyẹ̀kẹ́ bá ń gbàwẹ̀ láàrin wọn àhàbọ̀rọ̀ ní mọ́ àsìkò sínú wá fún لم يأكل ليلته ولا يومه حتى يمسي látàlẹ́ ẹjọ́ náà ni ò ti gbọdọ̀ jẹun mọ́ tí ilẹ̀ bá tún mọ́ kò gbọdọ̀ jẹun mọ́ ó dìgbà tó bá tó dìrọ̀lẹ́ ọjọ́ kejì tó rùn bá tó wọ̀ ó ní àmọ́ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ wà inna ní Qaisa káàna sọ iman lòun náà bá gbàwé lọ́tà ń bì. Fàlámà hábọ̀rọ̀ ní pọ̀ ó gbàwé. Nígbà tásìkò sínú tó, ata mọ̀rọ̀ ata, ata ìmọ̀rọ̀ ata, ó bá wá gbáyàwó rẹ̀. Fàkọ́lá láha, ibà ń bèrè lọ́wọ́ ìyàwó pé, àìsà ń bẹ́lẹ̀. Kọ́lá ìyàwó bá fèsì pé ìsínú kẹ àìmọ̀ iṣẹ́ ìdọ́gán fàlákin àtàlẹ́ fa áfìlógóla àmásájẹ ń gbọ́ta náà lọ rí wá tí ọjẹ́ tó fi ṣe ọjọ́ tí yàwó tí ìdáná kalẹ̀ yìí Qais ibn Silma al-Ansari radiyallahu anhu ó ṣe wàhálà lọ́sàn-án lọ́nà wàhálà tó wá ṣe kíyàwó tó lóhun lọ rèé ra nǹkan tí ó ṣèlé bọ̀làbá ti tí ó gbádùn oorun òjò ṣe tí ó gbádùn oorun bá ń parí ọtí fàjà áti ìhùnkúrọ átò ńgbà ìyàwó rẹ̀ lóòrí bá ìyàwó bá dé padà nígbà tí àwọn náà yọ ọkọ rẹ̀ ó bá pariwo pé àkọ́ ìbá ta ńlá ee ọ̀daràn ọkùnrin ọ́fíìsù ọ̀ ah, lè jẹun mọ́ ìyàwó fọ́kọ rẹ̀ káàánú pé ee eh, ọ̀sùn kẹ̀ àkóso ah, tí ó ṣe fèsì jọ náà ah, sọ̀hábí yìí ẹmọ̀pá ló ṣe wàhálà lọ́sàánà tó rùn ní wájú gbádùn tó bílọ́ lè sùn lọ ìyàwó tó dé gbogbo tó àwọn ìwé sí ìsàlámù sí ìjì wa ká fi mọ̀ pé yóò fi ẹ̀sìn ló àwọn oníṣẹ́ pé ṣùgbọ́n láti bí ọ̀lẹ́ jẹ́ tí jẹ́ lẹ́gbàwọn ìyàwó ẹlò ní ìwò ní òtò kòbà nígbàkan tó bá lò rẹ̀ lórí mẹ́lì ìyàwó ní òní tí òsáàfù wá ń bẹ́ mí ẹwọ́n ló àbọ́kà sí wà jíkọ́ ni ó kù sí ọlọ́wọ́ kan dìímù tàwọn ilé ìyẹ̀ tó gbọ́sí tó bá wọ́n pé ah tó di rí báyìí náà ń gbàwẹ̀ náà ni àwẹ̀ tó sì fẹ́ gbà yìí ee eh! àfọ́mí tí ó bì fàlámọ́ntà sọ̀pàlá ha nígbà tí ó bu wá sí ọ̀sán ọjọ́ kejì tó di bí ọ̀sán gbọ́sán dá ìnira bá dé gbóṣìyà àárẹ̀ yìí. Kọ́ìsì ìgbìyànjú mẹ́ta yìí oníkà fún ẹ̀kọ́ náà rẹ̀ nígbà tí ìrìn àyè pọ̀ fàtú kí lọ́dá àríkàlì nàbí ní sọ́lọ́lá àríwọ̀sọ́lá wọ́n bá wá bá nàbí náà tó rí àtàbí àpọ́ìsìmọ̀ ti dákù nígbà láti ara àtẹ́sẹ̀ wá sọ̀kalẹ̀ olùwárí ìyá ẹ̀sà ìfún. Ọlọ́dún ẹ̀kọ́ afẹ́tí ilẹ̀. Òṣèlú alákòólé ìdàtà ṣíyà. Ọlọ́dún láti ṣe gbogbo alálẹ́ ọjọ́ àwẹ̀ àti ṣe lẹ́tọ̀ fún yín. Àrọ́pàtò nílà ẹ̀sà ìfún. Àwọn ìyàwó yìí àwọn lásọ ọ̀dàbóra yẹ̀yìn náà lásọ ọ̀dàbóra wọn alimallahu annakum annakum kuntum takhtanuna anfusakum ọlọ́mọ̀ pé bàbá ní àfikí ní ilẹ̀ òṣèṣe kẹmọ jàmbá ara yín eh káti ẹ̀rọ irú ti wà nínú àwọn ọmọ jàmbá púpọ̀ ọlọ́ni fataba alaykum amẹ́bẹ̀ ọlọ́run bá ti parí túbá yìí wà á fa áńkún mọ́mọ́júpò fún yín olúwa ní àmọ́ láti sí bashiruhun ẹlẹ̀ máa bá wọn ìyàwó ìlò wàbùtẹ́gù ma kátàbà Allahu lakum ìtọ́lọ̀wọ̀ bá kọ fún yẹn ma wá wàkúlù ẹ máa jẹ ẹ̀rìbáyì mọ́lọ̀ ní túwálẹ̀ rí wàṣírọ́bù ẹ máa mú hatta yatabayyana lakumul khaytul abyadu minal khaytil aswadi minal fajr ẹ máa jẹ máa mú tó thumma atimmu siyam ila al-layl kẹwàá parí àwẹ̀ náà sí ọ̀wọ̀ alẹ́ ẹ̀rí eléyìí ló fi wá padà wá di pé àwẹ̀ wá di tó délé nìyí ẹ̀rí pé tó wá ṣe pé tààrin o làwá bá lọ rèé dé bá abẹ́ ọ̀kẹ́ lómìnì ọlọ́run ọlọ́wọ́ bá mọ́ ọmọ wá sí ẹ̀dẹ̀ náà fún wa bọ́lọ̀ tí wá sí ẹ̀dẹ̀ ọ̀hún tó yìí ojúkọ́ làwọn ìlúgbà lọ́wọ́ tó tá a bá ilé ti sínú tóòrùn bá ti wọ̀ bóyá tó sẹ́fún lòrún rọ̀ yóò ó rà bóòrùn bá wọ̀ sí stars ìsinú ti tó náà nu ìsinú tó náà náà bá mọ́ ti pè ń ká mọ́ sínú lọ náà ni láti ìgbà náà àti lè jẹ àti lè mú àti lè báwọn àṣàgbàwẹ̀ àgbàwẹ̀ ìwò nìyíùn tẹ́lẹ̀ tó yá bí àwọn ọmọ tí a ń ṣe ìsìná àmọ́ tó bá ti lọ ogun yíò kalẹ̀ tó bá ti lọ wá lẹ́lì sínú ọkọ tìyàwó kò sí dà níjọ Ramadan àbí ìtàn rẹ̀ bí ó ti lọ́lọ́ inṣáàlá nílànilẹ́kọ̀ọ́ tó tẹ̀lé ibi tá ti bẹ̀rẹ̀ ní àwẹ́ rọmọdọ́nù dánámọ̀ gbà ìta lójú ọ̀rọ̀ èèyàn lé lórí tí orí gbogbo wa náà ní abúláwọn tọ́lọ̀wọ̀ wá pè bá sí ilé yìí ọ̀lá máa tẹ̀síwájú lórí insha Allah fi dárìsì ọ̀kàrí abẹ́lọ́wọ́ abẹ́lọ́wọ́ bá ilé ìtàlùsọ yìí ọlọ́mọsá àgbálẹ́sìn wọn agbóyè rẹ̀ ọlọ́mọsá àṣẹfún ìgbọ̀gbọ̀ wa subhanaka allahumma bihamdik ashhadu an la